ní inú ìwé róòmù orí kẹta ẹsẹ̀ kẹtàlélógún bíbélì sọ wípé gbogbo wa ni a ṣáà ti ṣẹ̀ a sì di àbùkù ògo ọlọ́run ní ibí bíbélì sọ wípé kò sí ẹnìkan tó máa ń ṣe òfin ọlọ́run ní gbogbo ìgbà kò sí gbogbo wa la máa ń ṣe àìgbọràn kò sí ẹnìkan tó ń ṣe olódodo torí gbogbo wa la ti ṣẹ̀ a sì ti di àbùkù ògo ọlọ́run ní inú ìwé róòmù orí kẹfà ẹsẹ̀ kẹtàlélógún bíbélì sọ wípé nítorí ikú ni èrè ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ẹ̀bùn ọ̀fẹ́ ọlọ́run ni ìyè tí kò ní pẹ̀kun nínú jésù kristi olúwa wa bíbélì ń sọ fún wa ní bíbà wípé ikú ni èrè ẹ̀ṣẹ̀ níwọ̀n ìgbà tí a ti ṣe òfin ọlọ́run tí a ti ṣe àgbọràn sí òfin ọlọ́run ikú ni èrè ẹ̀ṣẹ̀ wa kí wá ni ikú yìí ọ̀run àpáàdì ni bíbélì sì sọ nínú ìwé ìfihàn orí kọkànlélógún ẹsẹ̀ kẹjọ bíbélì sọ wípé ṣùgbọ́n àwọn abẹ̀rù àti aláìgbàgbọ́ àti ẹni ìríra àti apànìyàn àti àgbèrè àti oṣó àti abọ̀rìṣà àti àwọn àti eléke gbogbo ni yóò nípa tiwọn nínú adágún iná tí ń fi iná àti súfúrù jó èyí ni ikú kejì bíbélì ń sọ fún wa wípé ní ọjọ́ iwájú ọlọ́run máa fi ọ̀run àpáàdì ikú sí ikú kejì ẹni tí ó bá dẹ̀ lọ sí ọ̀run àpáàdì ó máa lọ sí ikú kejì ẹni tí ó bá lọ sí ọ̀run àpáàdì tó bá sì lọ sí ikú kejì ó máa jóná títí láéláé ni àwọn èèyàn míì máa ń rò bóyá téèyàn bá ṣe ẹ̀ṣẹ̀ ńlá lèèyàn máa lọ sí ọ̀run àpáàdì ṣùgbọ́n téèyàn bá ṣe ẹ̀ṣẹ̀ kékeré ẹni náà ò ní lọ sí ọ̀run àpáàdì tàbí ó lè má lọ sí ọ̀run àpáàdì ó sì lè lọ sí ọ̀run rere ṣùgbọ́n bíbélì sọ wípé àti àwọn eléke gbogbo náà ni ó máa lọ sí ọ̀run àpáàdé gbogbo wa la ti parọ́ rí gbogbo wa la ti ṣèké so ká ní pé àti máa lọ sí ọ̀run o nípa iṣẹ́ ọwọ́ wa ni nípa wípé à ń ṣe wípé nípa wípé à ń ṣe òfin ọlọ́run nípa wípé à ń gbọ́ràn sí òfin ọlọ́run ni o kò ní sẹ́ni tó máa lọ sí ọ̀run rẹ̀ torí gbogbo wa la ti ṣẹ̀ irọ́ irọ́ lásán ti ó ti ó ti jẹ́ wípé a lè lọ sí ọ̀run rere mọ́ ká ní pé nípa iṣẹ́ ọwọ́ wa ni. ṣùgbọ́n ọlọ́run fẹ́ràn wa ọlọ́run fẹ́ràn ọmọ aráyé kò sì fẹ́ kí ẹnìkankan lọ sí ọ̀run àpáàdì nítorí ìdí èyí ni ọlọ́run ṣe rán ọmọ rẹ̀ wá sí ilé ayé yìí láti kú fún wa bíbélì sì sọ ní inú ìwé róòmù orí karùn-ún ẹsẹ̀ kẹjọ bíbélì sọ wípé ṣùgbọ́n ọlọ́run fi ìyìn ìfẹ́ rẹ̀ hàn fún wa ní pé nígbà tí àwa wà ní ẹlẹ́ṣẹ̀ kristi kú fún wa tí ẹ bá rántí wípé bíbélì sọ wípé ikú ni èrè ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n níbí bíbélì sọ wípé kristi kú fún wa èyí túmọ̀ wípé sí pé ẹni wípé ikú tó yẹ kí a kú náà ni jésù kristi wá sílé ayé láti wá kú fún wa ta wá ní jésù kristi bíbélì sọ fún wa wípé jésù kristi ni ọmọ ọlọ́run ní inú ìwé lúùkù orí kìíní ẹsẹ̀ karùndínlógójì bíbélì sọ wípé áńgẹ́lì náà sì dáhùn ó sì wí fún un pé ẹ̀mí mímọ́ yóò tọ̀ ọ́ wá àti agbára ọ̀gá ògo yóò sì jìbò ọ́ nítorí náà ohun mímọ́ tí a ó ti inú rẹ bí ọmọ ọlọ́run ni a ó máa pè ní ibi áńgẹ́lì ń sọ fún Màríà wípé nígbà tí ó bá máa bí Jésù wípé ọmọ ọlọ́run ni a ó máa pe jésù kristu so jésù kristi ọmọ ọlọ́run ni bíbélì sọ fún wa nígbà tí maria sì bí jésù kristi bíbélì sọ wípé wúndíá ni maria nígbà tí maria ni nígbà tí maria bí jésù kristi nígbà tí jésù kristi gbé nílé ayé bíbélì sọ pé kò ṣe ẹ̀ṣẹ̀ kankan bíbélì sọ wípé ó ṣe òfin ọlọ́run bíbélì sọ pé kò ṣe àwọn òbí ẹ̀ kò sì ṣe ọlọ́run kò ní ẹ̀ṣẹ̀ kankan bí àwa ṣe ní ẹ̀ṣẹ̀ jésù kristi ò ní ẹ̀ṣẹ̀ kankan nílé ayé yìí nígbà ní ìgbẹ̀yìn ilé ayé jésù kristi bíbélì sọ wípé jésù kristi ó kú ní orí àgbélébù nígbà tí jésù kristi kú lórí ní orí àgbélébù bíbélì sọ wípé ó kú fún gbogbo àgbáyé láti ádámù sí irú àwa àti sí àwọn tó máa wá lẹ́yìn wa jésù kristi kú fún gbogbo àgbáyé ó kú fún gbogbo ẹ̀ṣẹ̀ tàtẹ̀yìnwá jésù kristi ó kún fún gbogbo ẹ̀ṣẹ̀ tòní ó sì kún fún gbogbo ẹ̀ṣẹ̀ tí a máa ṣe ní ọjọ́ iwájú gbogbo ẹ̀ṣẹ̀ wa pátá ni Jésù Kristi kú nígbà tí kún fún nígbà ó kú ní orí àgbélébù lẹ́yìn ìgbà tí Jésù Kristi kú lórí àgbélébù Bíbélì sọ wípé wọ́n sin sínú túbú fún ọjọ́ mẹ́ta fún ọjọ́ mẹ́ta ni Jésù Kristi wà nínú túbú ní ọjọ́ kẹta Bíbélì sọ wípé Jésù Kristi jíǹde níwọ̀n ìgbà tí Jésù Kristi dẹ̀ ti kú fún wa tí wọ́n dẹ̀ ti sin tó dẹ̀ ti jíǹde yìí èyí ni Jésù Kristi ṣe láti ra ìgbàlá wa so that a ní a ní lọ sí ọ̀run àpáàdì mọ́ tí a bá fẹ́ lọ sí ọ̀run àpáàdì ẹni tí ó bá fẹ́ lọ sí ọ̀run àpáàdì ẹni tó bá fẹ́ lọ sí ọ̀run rere ó lè lọ sí ọ̀run rere tí ó bá fẹ́ nítorí kíni nítorí pé Jésù Kristi Jésù Kristi ti ra ìgbàlá wa. Bíbélì sì sọ wípé orúkọ ìgbàlá yìí Iye tí kò ní pẹ̀kúnni ní inú ìwé róòmù orí kẹfà ẹsẹ̀ kẹtàlélógún bíbélì sọ wípé nítorí ikú ni èrè ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ẹ̀bùn ọ̀fẹ́ ọlọ́run ni iye tí kò ní pẹ̀kún nínú jésù kristi olúwa wa bíbélì sọ wípé ṣùgbọ́n ẹ̀bùn ọ̀fẹ́ ọlọ́run ni iyè tí kò ní pẹ̀kún nínú jésù kristi olúwa wa jésù kristi ó ra ìgbàlà wa pẹ̀lú ẹ̀jẹ̀ rẹ̀ pẹ̀lú ikú rẹ̀ pẹ̀lú sísìn rẹ̀ àti pẹ̀lú ìjíǹde rẹ̀ ṣùgbọ́n ìròyìn ayọ̀ ni wípé jésù kristi kò fẹ́ ta ìgbàlà yìí fún ọmọ aráyé jésù kristi fẹ́ fún ọmọ aráyé ní ìgbàlà yìí bí ẹ̀bùn nítorí náà ni bíbélì ti sọ wípé ṣùgbọ́n ẹ̀bùn ọ̀fẹ́ ọlọ́run ni iyè tí kò ní pẹ̀kun tá a bá fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀bùn ká ní pé mo fẹ́ ra ẹ̀bùn fún ọ̀rẹ́ mi ká ní pé mo ra báàgì fún ọ̀rẹ́ mi ká ní pé báàgì yìí wọ́n ń ta báàgì yìí fún fifty thousand naira mo sì ra báàgì yìí fún ọ̀rẹ́ mi mo dẹ̀ fún un pé ọ̀rẹ́ mi ò gba ẹ̀bùn yìí o ẹ̀mélòó ló ní láti gba ẹ̀bùn yìí tó fi máa jẹ́ tirẹ̀ ẹ̀kan ṣoṣo gírẹ̀ ni kò ẹ̀bùn ṣe nǹkan tó jẹ́ pé ẹ máa máa gbà lójoojúmọ́ ẹ̀kan ni so tó bá ti gba báàgì yìí títí ẹ̀ ni ṣùgbọ́n ká ní pé ó gba báàgì yìí mo wá sọ fún pé ó ní láti fún mi ní kọ́bọ̀ ẹyọ kan kó tó lè gba báàgì ṣẹ́bùn nìyẹn kò ń ṣẹ̀bùn mọ́ torí pé ó sanwó fún ni tí mo bá ti sọ fún wọn pé ó yẹ kó bá mi fọṣọ mi láti kí báàgì yìí tó jẹ́ ti tiẹ̀ ṣẹ́bùn nìyẹn eléyìí ò ń ṣẹ̀bùn ẹ̀bùn ni tó bá jẹ́ wípé ọ̀fẹ́ ni kò ní mi ò ní gbà nǹkan kan lọ́wọ́ rẹ̀ nǹkan tó ní láti ṣe ni pé ó ní láti gba ẹ̀bùn nìyẹn tàbí kó sọ pé rárá o ò fẹ́ ẹ̀bùn yẹn o ṣe o ṣùgbọ́n kò sanwó fún kò ṣe nǹkan kan fún ẹ̀bùn náà nǹkan kan náà ni pẹ̀lú iye tí kò ní pẹ̀kun bíbélì sọ wípé ẹ̀bùn ọ̀fẹ́ ọlọ́run ni iye tí kò ní pẹ̀kun eléyìí túmọ̀ sí wípé lẹ́yìn ìgbà tí ẹni tó bá fẹ́ gba iye tí kò ní pẹ̀kun tó bá ti gbà á ọlọ́run ò ní gbà lọ́wọ́ ẹ̀ kò dẹ̀ lè sọ wípé òun ò fẹ́ ìgbàlà yẹn mọ́ ẹ̀ẹ̀kan nìkan ṣoṣo gírò lèèyàn ní láti gba ẹ̀bùn yìí tó fi máa jẹ́ ti ẹni tó bá fẹ́ gba ẹ̀bùn náà kí wá ni èèyàn ní láti ṣe láti gba ẹ̀bùn yìí èyí túmọ̀ sí pé kí ni èèyàn ní láti ṣe láti nígbàlà kí ni èèyàn ní láti ṣe láti lọ sí ọ̀run rere ẹnìkan béèrè ìbéèrè yìí lọ́wọ́ Paul àti Silas ní inú ìwé iṣẹ́ àwọn àpọ́sólì orí kẹrìndínlógún ẹsẹ̀ ọgbọ̀n àti ọ̀kanlélọ́gbọ̀n bíbélì sọ wípé ó sì mú wọn jáde ó ní alàgbà kí ni kí èmi kí ó ṣe láti là wọ́n sì wí fún un pé gba jésù kristi olúwa gbọ́ ìwọ ó là àti àwọn ará ilé rẹ pẹ̀lú. nígbà tí ọ̀gbẹ́ni yìí béèrè ìbéèrè yìí ó ní kí ni kí èmi kí ó ṣe láti là wọ́n ní gba jésù kristi olúwa gbọ́ ìwọ ó là àti àwọn ará ilé rẹ pẹ̀lú. wọn sọ fún un pé ó ní láti ronú pìwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ wọn sọ fún wípé ó ní láti fẹ́ràn ọmọ ẹnìkejì rẹ̀ wọn sọ fún wípé ó ní láti ṣe ìrìbọmi láti lọ sí ọ̀run rẹ̀ láti ní ìgbàlà wọn ti sọ fún wípé wọn ní láti lọ ṣọ́ọ̀ṣì tàbí ó ní láti máa ṣe dáradára láti ní ìgbàlà wọn sọ fún wípé ó ní láti gba Jésù Kristi Olúwa gbọ́ láti ní ìgbàlà nǹkan kan náà ni Jésù Kristi sọ ní inú ìwé Jòhánù orí kẹta ẹsẹ̀ kẹrìndínlógún jésù kristi sọ pé nítorí ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fúnni pé ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ kì yóò ṣègbé ṣùgbọ́n yóò ní ìyè tí kò ní pẹ̀kun jésù náà sì sọ ní inú ìwé jòhánù orí karùn-ún ẹsẹ̀ kẹrìnlélógún jésù wípé lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín ẹnikẹ́ni tí ó bá gba ọ̀rọ̀ mi tí ó bá sì gba ẹni tí ó rán mi gbọ́ ó ní iyè tí kò ní pẹ̀kun òun kì yóò sì bọ́ sí ìdálẹ́bi ṣùgbọ́n ó ré ikú kọjá bọ́ sí inú iyè. Jésù Kristi ń sọ nínú bíi wípé téèyàn bá fẹ́ ní iyè tí kò ní pẹ̀kun téèyàn bá fẹ́ lọ sí ọ̀run rere téèyàn bá fẹ́ lọ sí ọ̀run àpáàdì téèyàn bá fẹ́ lọ sí ikú kejì kí ni kí èèyàn ní láti ṣe ó ní láti gba Jésù Kristi gbọ́ bíbélì sọ pé kò sì ní kò ní sí ìdálẹ́bi ní ọjọ́ iwájú fún ẹni náà bíbélì sọ pé kò ní ṣègbé ṣùgbọ́n ó ní ìyè tí kò ní pẹ̀kun èyí túmọ̀ sí wípé lẹ́yìn ìgbà téèyàn bá ti ní ìgbàgbọ́ nínú Jésù Kristi kò lè lọ sí ọ̀run àpáàdì mọ́ láéláé kì bá wá ṣe òfin Ọlọ́run lọ́jọ́ iwájú o kì bá wá ṣe àìgbọràn sí òfin Ọlọ́run lọ́jọ́ iwájú o kì bá wá má lọ ṣọ́ọ̀ṣì mọ́ lọ́jọ́ iwájú o ọ̀run rere ló ṣe màrún nítorí kí ni gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ ni Ọlọ́run ti dáríjì ní ìṣẹ́jú tí ó bá ti gba ìyè tí kò ní pẹ̀kun ní ìṣẹ́jú tó bá ti ní ìgbàgbọ́ nínú Jésù Kristi àwọn èèyàn míì sì máa wá sọ wípé lẹ́yìn ìgbà tí èèyàn bá ti ní ìyè tí kò ní lẹ́yìn ìgbà tí èèyàn bá ti gbàgbọ́ nínú Jésù Kristi ṣé èyí túmọ̀ sí wípé ẹni náà lè máa wá wu ìwà burúkú bó ṣe wù ú kò wá ní lọ sí ọ̀run àpáàdì mọ́ òótọ́ ni o kò ní lọ sí ọ̀run àpáàdì ṣùgbọ́n Ọlọ́run máa fi ìyà jẹ ẹni náà ní ilé ayé yìí ní inú ìwé johannu orí kìíní ẹsẹ̀ kejìlá bíbélì sọ wípé ṣùgbọ́n iye àwọn tí ó gbà á àwọn ni ó fi agbára fún láti di ọmọ ọlọ́run àní àwọn náà tí ó gba orúkọ rẹ̀ gbọ́ níbí bíbélì sọ fún wa pé lẹ́yìn ìgbà tí èèyàn bá ti nígbàgbọ́ nínú jésù kristi ó di ọmọ ọlọ́run kò ń ṣe gbogbo àgbáyé ni ọmọ ọlọ́run àwọn tí ó nígbàlà nìkan ni ọmọ ọlọ́run ọlọ́run dá gbogbo àgbáyé ọlọ́run dá gbogbo èèyàn tó wà ní ilé ayé yìí ṣùgbọ́n èèyàn máa di ọmọ ọlọ́run lẹ́yìn ìgbà tí ẹni náà bá ti nígbàlà lẹ́yìn ìgbà tí ẹni náà bá ti nígbàgbọ́ nínú jésù kristi bíbélì sì sọ ní inú ìwé ebéèrù bíbélì sọ wípé nítorí pé ẹni tí olúwa fẹ́ òun ní bá wí á sì mú nà olúkúlùkù ọmọ tí ó gbà bíbélì ń sọ fún wa níbí wípé ẹni tó bá jẹ́ ọmọ ọlọ́run ọlọ́run máa múnà ọlọ́run máa bá a wí ní ilé ayé yìí tí ó bá ṣe tí ó bá tí ó bá ṣe òfin ọlọ́run ṣùgbọ́n kò ní lọ sí ọ̀run àpáàdì kò lè lọ sí ọ̀run àpáàdì mọ́ láíláí tí ẹ bá ka bíbélì ẹ máa rí pé àwọn tí wọ́n nígbàgbọ́ nínú jésù àwọn tí wọ́n nígbàgbọ́ nínú ọlọ́run wà tí wọ́n ṣàgbèrè wà tí wọ́n parọ́ wà tí wọ́n fi ṣiyèméjì wà tí wọ́n pààyàn wà tí wọ́n para wọn tí wọ́n para ara wọn gan wà ṣùgbọ́n gbogbo wọn ni wọ́n lọ sí ọ̀run rere kò sí ẹni tí ó nígbàgbọ́ nínú bíbélì kò sí ẹni tí bíbélì sọ fún wa pé ẹni náà nígbàgbọ́ tí ẹni náà lọ sí ọ̀run àpáàdì gbogbo wọn pátá ni wọ́n lọ sí ọ̀run rere bíbélì sì sọ fún wa ní inú ìwé Jòhánù orí kọkànlá ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n Jésù Kristi ló sọ eléyìí Jésù sọ pé ẹnikẹ́ni tí ó ń bẹ láàyè tí ó sì gbà mí gbọ́ kì yóò kú láíláí ìwọ gba èyí gbọ́. ní ibí báyìí jésù kristi ń sọ fún wa wípé lẹ́yìn ìgbà téèyàn bá ti ní ìgbàgbọ́ nínú jésù kristi ẹni náà ò ní kú mọ́ láíláí e, e, eléyìí túmọ̀ sí wípé ẹni náà ò ní lọ sí ọ̀run àpáàdì mọ́ kò sọ wípé ẹni náà kò ń sọ kò sọ̀rọ̀ nípa ikú ara ó ń sọ pé ẹni náà ò ní lọ sí ọ̀run àpáàdì torí kíni ọ̀run àpáàdì ikú ni bíbélì sì sọ̀rọ̀ nípa ikú kejì tí ẹni náà bá sì ní kú mọ́ láíláí èyí túmọ̀ sí wípé kò lè lọ sí ọ̀run àpáàdì mọ́ láíláí nǹkan tí bíbélì sọ nìyẹn ẹ ní láti gbàgbọ́ nínú eléyìí láti lọ sí ọ̀run rẹ̀ ẹni tí ó bá rò bóyá lẹ́yìn ìgbà tóun bá ti nígbàgbọ́ òun sì lè lọ sí ọ̀run àpáàdì ọ̀run àpáàdì lẹ́ni náà máa lọ nítorí kò ní gbàgbọ́ kò fi gbogbo gbàgbọ́ ẹ̀ sínú Jésù Kristi àwọn ilé ìjọsìn pọ̀ tí wọ́n máa ń sọ wípé èèyàn ní láti máa ṣe dáradára láti lọ sí ọ̀run rere èèyàn ní láti ní ìrònípìwàdà nínú kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ láti lọ sí ọ̀run rere ṣùgbọ́n irọ́ ni gbogbo kìíní ẹni láti gbàgbọ́ pé ìgbàgbọ́ nìkan ni ẹni láti ní láti lọ sí ọ̀run rere ẹni tí ó bá gba gbogbo ilé ìgbọ́ tí ó mọ̀ wípé jésù kristi ọmọ ọlọ́run ni tí ó fẹ́ fi gbogbo ìgbàgbọ́ ẹ̀ sínú jésù kristi tí ó sì mọ̀ wípé lẹ́yìn ìgbà tó bá ti nígbàgbọ́ nínú jésù kristi o kò lè lọ sí ọ̀run àpáàdì láéláé ní inú ìwé róòmù orí kẹwàá ẹsẹ̀ ẹ̀sán àti ẹ̀wàá bíbélì sọ wípé pé bí ìwọ bá fi ẹnu rẹ jẹ́wọ́ jésù olúwa tí ìwọ sì gbàgbọ́ ní ọkàn rẹ pé ọlọ́run jí i dìde kúrò nínú òkú a ó gbà ọ́ là nítorí ọkàn ni ènìyàn fi ń gbàgbọ́ sí òdodo ẹnu ni a sì fi ń jẹ́wọ́ sí ìgbàlà so bíbélì sọ wípé ẹnikẹ́ni tó bá gbàgbọ́ nínú jésù kristi tí ó bá fẹ́ fi gbàgbọ́ nínú jésù kristi ọlọ́run fẹ́ kí ẹni náà fi ẹnu rẹ̀ jẹ́wọ́ nítorí náà ẹnikẹ́ni tí ó bá gbọ́ gbogbo nǹkan tí mo sọ yìí tí ó bá sì fẹ́ fi gbogbo ìgbàgbọ́ ẹ̀ sínú Jésù Kristi tí ó fi máa fi ìgbàgbọ́ ẹ̀ sínú iṣẹ́ ọwọ́ ara rẹ̀ láti láti mú un lọ sọ́run tó sì mọ̀ nínú ọkàn rẹ̀ wípé àti nígbàlà o kéèyàn ní ìgbàgbọ́ nìkan nínú Jésù Kristi ni kí ẹni náà kó gbàdúrà tẹ̀lé mi kó sì sọ pé jésù kristi olúwa mo mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni mí ọ̀run àpáàdì ló sì yẹ kí n lọ nítorí ẹ̀ṣẹ̀ mi ṣùgbọ́n mo ní ìgbàgbọ́ pé ẹ kú fún mi wọ́n sì sin yín ẹ sì jíǹde ní ọjọ́ kẹta ẹ ṣe fún ìgbàlà mi ní orúkọ jésù kristi olúwa wa àmín ẹ ṣé lọ́pọ̀lọpọ̀.